ètò yín ètò wa ògo ìgbàlà ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ̀ ní kejì tó bá yẹ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa láàárọ̀ yìí ni ohun tí à ń yànnàná láàárọ̀ yìí gan òun ni ohun tí a pè ní mímú ìran ayé ẹni ṣẹ ọ̀pọ̀lọpọ̀ ìran ló ti ṣòfò dànù ìwé abákúkú orí kejì ẹsẹ̀ kejì sọ wípé kí a kan ìran náà sílẹ̀ ẹ́ ó ní nítorí pé ní dídé yóò dé ó ní bó tilẹ̀ pẹ́ ká dúró dé ọ̀pọ̀lọpọ̀ ló ti fi ìrẹ̀wẹ̀sì náà fi sọ ìran wọn nù náà ti sọ ògo yẹn nù tí ò wá sí ìmúṣẹ bàbá ń sọ ọ̀rọ̀ kan fún wa kó tó di pé àlọsílẹ̀ agbára lẹ́ẹ̀kan sọ kókó àkọ́kọ́ nínú ilé tí a wípé ogun awalabi, ogun alájọbí eléyìí tó ṣẹlẹ̀ nínú ìwé onídàájọ́ orí kọkànlá nípa jepra tí wọ́n lè jáde a ti sọ nípa ẹ̀ bẹ́ẹ̀ lèmi náà ṣàì mẹ́nuba èyí tó ṣẹlẹ̀ nínú ìwé sódù débi tí àwọn ọmọ Édómù tí wọ́n ti de àwọn ọmọ Israeli lójú ọ̀nà ọ̀nà tó yá jù láti tètè débi tí wọ́n ń lọ ogun alájọbí dìde wípé àwa rántí èyí tí bàbá yín ṣe sí bàbá wa ẹ ní kọjá ní ìyà ibi àwọn bàbá wa sì ti gbàdúrà fún wa táwa làlejò wa tí a ti jọ wà lórí ètò láàárọ̀ yìí àwọn náà ni ìránṣẹ́ Olúwa ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ń lò láti tú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sílẹ̀ torí pé kì í ṣe gbogbo ènìyàn la fún ní ìpè yìí ìpè ìtúsílẹ̀ ní ìpè tiwọn wípé àyẹn àwọn làwọn tí wọ́n ń pè ní deliverance minister àwọn gangan ni ẹ wo ohun tí a ń sọ̀rọ̀ lé láàárọ̀ iná ni mo ti sọ fún yẹn bàbá ẹ kú ìkàlẹ̀ sáà ẹ ṣe. ogun alájọbí ogun alájọbí ogun tó burú jù ni. pé ìdí àjọ bí wa sínú ilé yìí ni. ó mú kó rẹ̀ ni. àjọ bí wa sínú ilé yìí ni báwo ni wọ́n ṣe wá fẹ́ jó lórí wa. gbọ́lẹ̀ nǹkan sí i ọ̀rọ̀ jáde àṣẹ sì tẹ̀lé jésù ah, ah. jésù jésù ta ló sọ pé ta ló ah. ta ló mọ ìtàn tó ń fi ìtàn ìtàn ìta yí ẹ̀dá ọ̀làmú. a tó mọ ìtàn mi tó ń fi dà mí láàmú wọ́n fi ìtàn jẹ́pítà dà á láàmú àgbọ̀ mọ ìtàn oṣù ọdà tó fẹ́ fi dà ọ́ láàmú irú ẹni náà ó yá kó jẹun láyé kó lọ sanwó lọ́wọ́ àmì Jésù kẹ́lí ti ń gba ẹ̀mí olúwa ó yá kó já okùn ẹ̀mí àmì Jésù kó di aṣẹ́gun àmì ìran kó ṣẹ mọ́ lára àmì Jésù àwọn ọ̀rọ̀ ìpele ìkejì hmm, tí mo fẹ́ sọ lára rẹ̀ ìyẹn ní ọwọ́ àṣìṣe ọwọ́ àṣìṣe ṣe rí ní àwọn bàbá wa láyé láyé láyé láyé ijó ti lọ tí wọ́n bá lé wọn lé wọn lé wọn lé wọn lé wọn tí wọ́n bá rí wọn mú wọ́n á ti àṣìṣe sí wọn ó lè jẹ́ nípa ọmọ ó lè jẹ́ nípa aya àṣìṣe á bá wọn ṣá so tí àṣìṣe bá ti bá wọn ìran tá a ti kọ pé wọ́n pé wọ́n dà pé wọ́n ṣe kò ní dà so ọwọ́ àṣìṣe ló balẹ̀ ìdílé Élì hmm, hmm. ọwọ́ àṣìṣe ló balẹ̀ ìdílé Élì hmm. so bí Élì jẹ́ alágbára tó bóyá jẹ́ akọni bóyá jẹ́ ògbólógbòó akọni nínú iṣẹ́ olúwa hmm. bóyá jẹ́ wòlíì ńlá wòlíì àgbáyé tó. there are different classes of prophets a ní local prophet national prophet national prophet so a rí pé Eli jẹ́ international prophet ó máa ń lọ from camp of prophet to camp, camp of pro prophet so hmm. ọwọ́ àṣìṣe sì balẹ̀ ó balẹ̀ ọmọ ẹ̀ ẹ jẹ́ ká ka ibi tó wà níbẹ̀ lè láì fàákù ọ̀tùfù uh, nínú ìwé Samuel orí kejì ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n jábẹ̀ láti bẹ̀. samuel kìíní orí kejì ẹsẹ̀ nineteen. ẹ̀ eh, fọ́ samuel two twenty nine twenty nine ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n yà. èé ṣe tí ẹ̀yin fi tàpá sí ẹbọ àti ọrẹ mi. èé ṣe tí ẹ fi tàpá ọlọ́run ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló sọ fún pé hmm. àwọn ọmọ yẹn pé ọrẹ e, ọrẹ ọrẹ àti ẹbọ tí wọ́n bá gbé wá sí tẹ́ḿpìlì àwọn ọmọ Élì wọ́n máa tàpá sí ẹ̀ka síwájú tí mo pa ní àṣẹ ní ibùjókòó mi wọ́n sì bu ọlá fún àwọn ọmọ rẹ jù mí lọ tí ẹ sì fi gbogbo ààyò ẹ bọ Ísírẹ́lì àwọn ènìyàn mi mú ara yín sanra o nítorí náà Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí pé Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí pé èyí ti wí nítòótọ́ pé ilé rẹ àti ilé bàbá rẹ yóò máa rìn níwájú mi títí ṣùgbọ́n nísinsìnyí olúwa wí pé kí a máa rí. ìran ọlọ́run fún ìdílé eli ni pé ìdílé eli pé àwọn hmm. yóò máa jẹ́ olórí àlùfáà hmm. títí láì ṣùgbọ́n nígbà tí ọwọ́ àṣìṣe balẹ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ kó tó di pé ọwọ́ àṣìṣe balẹ̀ ìdílé eli ló ń jẹ olórí àlùfáà they are the prophet of that time ibẹ̀ ni wòlíì ti ń jáde hmm. ohun tí olúwa sì kọ́ wọn ni pé wọ́n dàgbà wọ́n dògbó wọ́n tọ́ ìran olúwa ni pé kò sí ẹnikẹ́ni tí ó sànkú nínú ìdílé Élì pé a ti kọ́ pé wọ́n dàgbà wọ́n dògbó ṣùgbọ́n nígbà tí ọwọ́ àṣìṣe dé ẹ bá mi tẹ̀síwájú sàn o kí a má rí kí a má rí àwọn tí ó bu ọlá fún mi ni èmi ò bu ọlá fún àwọn tí kò kà mí sí ni a ó ṣe aláìkà kíyèsí kíyèsí ọjọ́ wọn ni ń bọ̀ ọjọ́ wọn ni ń bọ̀ tí èmi yóò ké irú rẹ kúrò tí èmi yóò ké irú rẹ kúrò olùwà àti irú ah. bàbá rẹ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ àṣìṣe tó fẹ́ ké ọ kúrò lórí ilẹ̀ ayé lórúkọ Jésù ọ̀run parẹ́ báyìí ìwọ tó ń wò mí kí ni ọ̀fà ṣé tí wọ́n ta sí ọ tó fẹ́ mú ayé ẹ̀ kó kúrú tó fẹ́ tó fẹ́ dá ẹ̀mí ẹ̀ ní ògodò ẹ gbọ́ ọ̀rọ̀ jáde àṣẹ́tẹ̀lé ọwọ́ àṣìṣe tó fẹ́ kí ẹ̀mí ẹ̀ kúrú lórúkọ Jésù ó yá ẹ̀mí kó wẹ̀ dáadáa ẹ̀jẹ̀ ìràpadà ẹ̀jẹ̀ jíde lórúkọ Jésù ó yá kó wẹ̀ àṣìṣe kúrò ìdá Ẹlẹ́dùmarè ó yá kó gé ọwọ́ àṣìṣe kúrò rẹ̀ kó dàgbà kó dògbó ẹgbọ́n tó ṣe ẹ̀ka sọ́jú sà. Hmm. ó ní e kíyèsí thirty one thirty one kíyèsí kíyèsí ọjọ́ wọn ni ń bọ̀ ọlọ́jọ́ wọn ni ń bọ̀ tí èmi yóò ké irú rẹ kúrò èmi yóò ké irú rẹ kúrò àti irú bàbá rẹ àti irú bàbá rẹ kì yóò sí arúgbó kan nínú ilé rẹ kì yóò sí arúgbó kan nínú ilé rẹ. ìwọ ò rí wàhálà ti àgọ́ nínú gbogbo ọlá tí ọlọ́run yóò fi fún Ísírẹ́lì kì yóò sì sí arúgbó kan nínú ilé rẹ láéláé hallelujah hallelujah. tá bá wo ẹsẹ̀ tá bá wo ẹsẹ̀ ọgbọ̀n nítorí náà olúwa ọlọ́run ísírẹ́lì wí pé èmi ti wí ní tòótọ́ pé ilé rẹ àti ilé bàbá rẹ ni yóò máa rìn níwájú mi títí ṣùgbọ́n nísinsìnyí. títí ó túmọ̀ sí pé ìran ọlọ́run fún ìdílé Élì ni pé kò sí ẹni tí ó sànkú kò sí ikú àìtọ́jọ́ nínú ilé wọn ṣùgbọ́n nígbà tí ọwọ́ àṣìṣe dé ẹ wo aké ìdílé Élì agé e e kúrò pátápátá torí ah. kí ló nítorí ọwọ́ àṣìṣe àṣìṣe ni ọ̀tá fi mú alágbára àgbọ́ àṣìṣe pẹ́ àṣìṣe táyé dẹ́lẹ̀ fún ọ lórúkọ jésù ọ̀run dáná sún ọ. àmì jésù iṣẹ́ àṣìṣe ẹ̀sà olùlágbára yìí gan ẹni tí olúwa ti lò káàkiri gbogbo àgbáyé ọwọ́ àṣìṣe wa bá nípasẹ̀ ọmọ ẹ̀ ẹ gbọ́ à lórúkọ jésù pẹ́ńpẹ́ àṣìṣe irinṣẹ́ àṣìṣe tí ayé ti tí ayé ti pètòkòrò láti kí ẹ̀mí ẹ̀ kúrú lórúkọ jésù ọ̀run kò dáná sún ẹ̀ lórúkọ ọ̀run kò dáná dáná sunlẹ̀ ọ̀run kò dáná sunlẹ̀ páńpẹ́ ibi páńpẹ́ ibi páńpẹ́ ibi ọwọ́ ibi ọwọ́ àṣìṣe láti mú kẹ́mi ẹ̀ kú láti gbọ́ láti dé mẹ́lúgbòdò ibo ni wọ́n ti ṣèpàdé ẹ̀ ibo ni wọ́n ti sọ ibo ni wọ́n ti ṣe é lórúkọ Jésù orúkọ dáná sílẹ̀ gbàdúrà ah, gbogbo gbogbo iṣẹ́ ọ̀tá lórí ẹ̀ ọ̀run bàjẹ́ báyìí ah, gbogbo ọ̀fà ṣiṣẹ́ sẹ́ lórúkọ ọ̀run dáná sílẹ̀ bẹ́ẹ̀ lóluwa wí lórúkọ Jésù ẹ̀rí bẹ́ẹ̀ sà ó lágbára gidi gan sa àṣìṣe la fi ń mọ lágbára àṣìṣe la fi ń mọ lágbára àwa gé ìdílé ẹ̀ kúrò kò sẹ́ni tó ń darúgbó mọ́ even dìsísì kò sẹ́ni tó ń darúgbó mọ́ kò sẹ́ni ní léèlì. torí pé ọlọ́run kì í sọ̀rọ̀ kó padà sí lẹ́nu kì í sọ̀rọ̀ kó padà sí lẹ́nu so ó lágbára gidi gan ó lágbára gidi gan ó lágbára gidi gan. mímú ìran ayé ní iṣẹ́ bàbá bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. ọfà àṣìṣe ọfà àṣìṣe bẹ́ẹ̀ ni. orí inú mi máa má bàa tó dé mi jẹ́ orí inú mi máa ma ta kò o ẹlẹ́dá mi máa ma jẹ́ fi wà mí o ṣèrà mi. ọfà àṣìṣe ni dádì èwo tún ni ètò kan. ọwọ́ inú ẹni ń sà. Ah, ah, èwo tún nìyẹn <laughs> ah! ọwọ́ inú ẹni ẹjọ́ ṣá lọ́wọ́ nù ni. alọ́wọ́ nù sá. ejò nìkan mo gbọ́ pọ́n ló lọ́wọ́ nù. <laughs> wọn yorùbá bọ̀ wọ́n á ní ejò lọ́wọ́ nú. èèyàn náà máa lọ́wọ́ nínú. dáadé ẹ ṣá o. ṣe rí ìwà ìwà ìwà abínibí tí olóyìnbó pè ní adamic nature òní ọwọ́ ẹni sà a máa gé ìran ayé ẹni kúrú mo sọ fún pé ìran ayé ẹni ni ètò ọlọ́run fún ohun tí a ó dà láyé ṣùgbọ́n tá a bá ṣọ́ra pé ká di àtúnbí nítòótọ́ so ọwọ́ inú ẹni tí ń ṣe ìwà inú ẹni lé olóore séyàn. ó tún lè lé olóore síyàn ọwọ́ inú ẹni ah! ọwọ́ inú ọwọ́ inú ìyẹn là ń pè ní tọ́pìkì ọjọ́ mi gan. ìyẹn là ń pè ní ah! ogun ara ẹni hmm. ogun ara ẹni ogun ara ẹni. abájọ tí ọ̀rọ̀ ọlọ́run gan tiẹ̀ ṣe sọ nínú ìwé matthew orí kẹtàlá táyé bá lọ wo bí ẹsẹ̀ thirteen ẹ hmm. ó ní àwọn ìwẹ̀fà kan bẹ hmm. ó ní a bí wọn ní ìwẹ̀fà ó ní àwọn ìwẹ̀fà míì ń bẹ ayé sọ wọn di ìwẹ̀fà ó wá parí ẹ ó ní àwọn ìwẹ̀fà kan ń bẹ hmm. wọ́n sọ ara wọn di ìwẹ̀fà ìyẹn ló dẹ̀ sọ pé ó burú jù nínú gbogbo ẹ̀. so ọwọ́ ọwọ́ inú ọwọ́ inú hmm. ọwọ́ inú a máa ba ìran jẹ́ tá à ń pè ní ìwà yorùbá bọ̀ wọ́n ní wọ́n ní obìnrin sọ ìwà nù olóhùn olórí ọkọ so tí ọwọ́ inú tí ọwọ́ inú tó bá borí èèyàn ayé àmà bàjẹ́ tabawo ìtàn second king chapter five verse twenty. máa ṣí sílẹ̀ ìtàn ìtàn ọkùnrin tá à ń pè ní gíásì. Hmm. gíásì ìwé àwọn ọba kejì ìwé àwọn ọba kejì orí karùn-ún kọ́ yẹn orí karùn-ún orí karùn-ún. a rí i pé nínú ìtàn náà. mò ń bọ̀ bàbá eh, eh, eh. mo ti rí bẹ́ẹ̀ ẹ wo ẹ ká lọ sókè lọ́hùn nígbà tá a bá lọ tá a bá padà dé ètò yìí ń tẹ̀síwájú àwa máa fẹnu rẹ̀ kù ṣùgbọ́n tí bàbá bá dé a ní àdúrà méje eléyìí tá a jọ gbà lórí eléyìí tá a ń bá bọ̀ yìí ẹ má ì tí ì dìde kúrò ń bẹ o ẹ sì jókòó yín o ẹ sọ fún àwọn ọmọdé tí wọ́n ń pariwo yẹn kí wọ́n dákẹ́ nítorí pé àsìkò tá a wà yìí jẹ́ àsìkò tó ní agbára ẹ pé gbogbo àwọn ènìyàn tí ò tí ì ní tẹlifíṣàn ẹ jẹ́ ká gbàdúrà à ń padà bọ̀.